والصلاة والسلام على رسول الله السلام عليكم ورحمة الله وبركاته نيت سواجو ترى رياض الصالحين بتي أبا حديثنا دي نججو من láti máa إن شاء الله تعالى وعن أبي أمامة إياس بن ثعلبة الحارثي رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من اقتطع حق امرئ مسلم بيمينه فقد أوجب الله له النار وحرم عليه الجنة فقال رجل وإن كان شيئا يسيرا يا رسول الله فقال وإن قضيبا من عراك رواه مسلم nínú ẹgbà wa Abu Umama orúkọ rẹ̀ jẹ́ Iyas ọmọ Tha'alaba alḥarifi kọlọ́wọ́n bá kí ó bá wa yọ́nu sí anna rasulallah sallallahu alayhi wa sallam qaal ani òṣìṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tí kí àti gẹ̀lọ́wọ́n bá ń bẹ fún sọ báyìí mani qitata'a haqqa mri'in muslimin biyaminihi مسلم بيمينه فقد أوجب الله له النار وحرم عليه الجنة إن شاء الله محمد صلى الله عليه وسلم أن ببين كان اقتطع بمعنى قطع إبراهيم بيه wazinu ifta'ala ó máa ń túmọ̀ ìtumọ̀ fa'ala náà o lè sọ pé madaha imtadaha bimana wahid ó madaha rẹ̀ ó yìn imtadaha bimana madaha ìkìtàtọ̀à ṣùgbọ́n nínú èdè lárúbáwá ziyada yẹn náà ziyada wà fún ìtumọ̀ náà òjíṣẹ́ ọlọ́run ní mọ́ ni tọ́tọ́ àhákọmùrí mùsùlùmí bí ẹ̀mí ni ẹni tó bá fínú fídọ̀ tó jágbà ẹ̀tọ́ ọmọnìyàn kan tó jẹ́ mùsùlùmí tó gba ẹ̀tọ́ ẹ̀ kan bí ni pẹ̀lú pé òfọlọ́hùn búra àṣẹ lórí irọ́ ló ń búra sí láti lè gba ẹ̀tọ́ rẹ̀ mọ́ ti ẹni tó ń wá fọkànbalẹ̀ tó rò kígbà tó ti ń fọ́ ló ń búra yẹn òdodo náà nìkan tó ń sọ Ànábì ní faqad awjaba Allahu lahun nar ọlọ́run ti sọ iná di ọ̀ranyàn fonítọ̀ ọlọ́run ti sọ onítọ̀ di ẹni tó lẹ́tọ̀ọ́ jùlọ sínú náà látara wípé ó lo ọ̀nà àlùmọ̀kọ́rọ́ hadithi yìí ọ̀sẹ̀wò mọ́ àwọn 419 ọ̀sẹ̀wò mọ́ wọn la nítorí pé wọ́n lo ọ̀nà ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti lè fi ṣe kíni o láti lè fi gba owó ọmọlàkejì eléyìí náà sẹ́wù àwọn àfáà bú tó ṣe pé wọn ò níṣẹ́ ju pé kán máa wá ọ̀nà rọ ọ̀nà ète láti lè máa fi gba owó lọ́wọ́ àwọn èèyàn lọ anábì sallallahu alayhi wa alihi wa sallam ó jẹ́ ká mọ̀ ìpérú ìṣesí yìí ìṣesí tó lè sọ̀yàn di ọmọ náni tọ́lọ́mbà fẹ́ fi ibi onítọ̀hún wò wa harrama alayhi aljanna ọlọ́run sì ti ṣe aljanna léèwọ̀ fúnrúfẹ́ ẹni bẹ́ẹ̀ faqala rajulun arákùnrin kan ó wà ń bẹ̀ nígbàtá nàbí sọ̀rọ̀ yìí ó wá ní èrè òjíṣẹ́ ọlọ́run wa in kana shay'an yasiran ya Rasulullah tó bá jẹ́ pé yìí gbà tó fi fi èké tó fi gbà n tí èyàn ò lè kà kún insignificant object tí èyàn ò tẹ́pọ̀ wá ní kọ́ fọ̀kọ́ ànábì wá fẹ́ jẹ́ òye pé bó ti wulẹ̀ kí nǹkan yẹn kó jẹ́ nǹkan tá a kà kún tó tó bá ti jẹ́ pé ọ̀nà ète ló fi gbà lọ́wọ́ ẹni yẹn iná ńlọjẹ yẹn ànábì sallallahu alaihi wasallam ànábì ni wa in qadiban min arak kọdíb òun náà ni igi bí ọ̀pá stick igi irú ọ̀pá ríyàn nínú àwọn ọmọ ẹgbà igi arok wọ́n pe kíní kan ní arok bíi bíi pákó báyìí ló ṣe rí anabi sábà máa ń fi igi yẹn ó fi máa ń rorin lápèjúwe bíi igi dóngóyárò tàbí ya lè já ọwọ́ rẹ̀ kan kéèyàn máa fi fọnu igi tá ń ní igi àrọ́ọ̀kì yìí igi yẹn dá pọ̀ wọ́n máa tà ní ìsìn òtún wọ́n fi sínú wọ́n fi sínú láìlọ́n báyìí wọ́n máa ń fún yàn yìí máa dàbí iyọ̀ ẹnu báyìí bá ń igi yẹn yẹn kàn lè bọ́ gbókọ̀ ọjà kó o fi fọnu ní tó gbà lọ́wọ́ rẹ̀ pẹ̀lú ìbúrẹ̀ kéèyàn kódà kó má ju nǹkan yẹn lọ ẹ bó ṣe máa kékeré bíi pákó pápò ẹyọ fọ́nrán pápò kàláì tó bá fi ọ̀nà ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yí ìbúra tó fi gbà lọ́wọ́ yìí ni iná lórí tó gbà so hadith yìí ó ń dẹ́rù ó sì wa pé kí á jẹ́ kí wa ká mọ́ ká máa lo ọgbọ́n láti lè máa fi gba ẹ̀tọ́ tí èsè tiwa láti lè má fi máa jẹ dúkìá ọmọlàkejì lọ́nà ẹ̀tọ́ hadith yìí ń sin báyìí kí la wọ́n fẹ́ sọ lórí àwọn tó ṣe pé fọ́wọ́ náà làwọn ẹ̀rì pàdé sí yìí sẹ́mọ̀ wọn lára ẹlòmíì ó níṣẹ́ kò ṣiṣẹ́ má fọ́wọ́ náà ló ṣe yóò fọlọ́ǹbúra yóò sọ gbogbo ẹ̀ títí lọ́nà tí ó fi lè gba

gbogbo ẹnikẹ́ni tó bá ń mọ̀nìkìtàtọ̀ àhàkọ́ múrí mùsùlùmí gbogbo ẹnikẹ́ni tó bá ń jágbà ẹ̀tọ́ mùsùlùmí kan bí ẹ̀mẹ́rin látara ìbúra sẹ́yìn pẹ́lú mi ìyẹn lè má fẹ́ gbọ́rọ̀ ẹ̀ pẹ́ bá ní wallahi ta'ala ah yóò ju wọlé yóò ní ọ̀dà àbútí gbà ó wá lo ìbúra yẹn láti fi gba ẹ̀tọ́ ọmọlàkejì òjíṣẹ́ ọlọ́run fakọ̀dẹ̀ àwùjábà Allahu lahu náà ọlọ́run ti sọ iná ó ti ṣe lẹ́tọ̀ fún wa harrama alayhi aljanna ọlọ́run sì sí aljanna ó ti sọ di kíní fún ọ̀sọ̀dẹ̀wọ̀ tálìjánà bá ti jẹ́ wọ̀ àjẹ́pọ̀ nítorí ti dọ̀mọ́ náà nìyẹn faqala rajul ọkùnrin kan wá ní wa in kana shay'an yasira ya Rasulullah tabaare ní tó ṣe irú nǹkan báyìí lórí nǹkan kékeré tí ò tá a lè kàkún náà ló gbà á anabi ní kó ṣe pé gàgà pákó araq kan gàgà pákó araq igi kan níjẹ́ araq tàbí máa ń kó ṣe pé gàgà rẹ ò nìkan ló fi ìbúra èké ló fi gbà sọ ẹni tó gbáyàn tó tó la sọ lórí àfa tó gba ọkọ̀ lọ́wọ́ èèyàn tó ní àwọn rìnà àdúrà kan sí ó sì gba ọkọ̀ yẹn gbé ọgbà lọ́wọ́ ẹ̀ àbí kí la sọ lórí oníṣẹ́ ọwọ́ tó sọ fún ọ pé ọkọ̀ yín ìwà láì kí ní ló bá ọkọ̀ yẹn wà láì èló naira fún nígbà tó dàtà ìyìn tó wà náà lọ yọ ó sì fi engine oil àbí kílẹ̀ fi fọ̀ ó fi petrol ó fi fọ̀ dáadáa ó tó tuntun ó tó fi bẹ̀ ó ní ah kódà kí n tó rí kíní ra mo dààmú dààmú dààmú nítorí ra kódà mo tún fi two thousand kún ga twelve thousand mo bá ṣùgbọ́n ẹ̀ sí kí n mú àìfi ẹ̀ eh, kí làwọn fúnra ẹ̀ fi ẹ̀ tún ah mo dúpẹ́ o jazakumullahu khairan ẹ wo ọ̀nà tó fi rí ten thousand yẹn ìyẹn lọ́pọ̀ níta lẹ́nu táwọn èèyàn fi mékè owó ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí ọ̀nà jàǹbá àwa alálùbáríkà kò sí mọ́ tó bá yẹ pé a lè máa tẹ̀lé àwọn ọ̀rọ̀ tánàbí sọ fún wa yìí sallallahu alaihi wasallam ilé ayé òjà sọ̀rọ̀ àlùbáríkà ó sì pọ̀ lórí ìwọ̀nba ilé tí a bá ń rí kọ́lọ́wọ́n bá owó láti tóbi rẹ̀ kó má lè wá kiri kó sì má sọ wá di ẹni tí ó sọ halal di tí ó má sì wá lẹni tí ó sọ haram tí ó sọ di halal mara wọn lọ́wọ́ hadith tó tún tẹ̀lé lẹ́yìn lábẹ́ ìmọ̀sàbòsí fúnra ẹni وعن عبد بن عميرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من استعملناه منكم على عمل فكتمنا مخيطا فما فوق كان قلولا يوم يأتي به يوم القيامة فقام إليه رجل أسود من الأنصار كعني أنظر إليها فقال يا رسول الله كعني أنظر إليه فقال يا رسول الله اقبل عني عملك قال وما لك قال سمعتك تقول كذا وكذا قال وأنا أقوله الآن من استعملناه على عمل فليأتي بقليله وكثيره فما أوتي منه أخذ وما نهي عنه انتهى رواه مسلم àfáwà àdìbùnà rọmẹ́rọ̀ ọ̀kan náà àwọn sàábé oníṣẹ́ ọlọ́run kí àti gan ọlọ́run kò mọ̀ bá wọ́n ní sami'tu Rasulullah sallallahu alaihi wasallam yaqul pé mo gbọ́ lẹ́nu òjíṣẹ́ ọlọ́run tó sọ wípé man ista'malnahu minkum ala 'amali ànábì ní ẹnikẹ́ni tá a bá gbéṣẹ́ fún àìstàmàlà ayi ìtàkàdínáwó àmìlà àyàn ní ọ̀kan nínú àwọn tààránṣẹ́ tààgbéṣẹ́ fún àwọn wo ni ọ̀nà ọ̀mọ́rì àwọn tán ló máa ń gba ìsàkà tánàbí òní lọ síbi báyìí lọ gba ìsàkà àwọn ẹni báyìí wá lọ bí báyìí lọ gba nǹkan báyìí wá ànábì ní gbogbo ẹnikẹ́ni tá a bá yàn ń sẹ́ nínú yín fàkàtàmọ̀nà mẹ́kìyàtọ́ nígbàtí iṣẹ́ tá a wá bẹ̀hùn ó wá in tó gbàbọ̀ nǹkan yẹn pọ̀ ó wá fi nǹkan kan pamọ́ nínú ẹ̀ kò fi jíṣẹ́ in tó ṣe déédéé bíi mẹ́kìyàtọ́ abẹ́rẹ́ mẹ́kìyàt ayé alẹ́ ibẹ̀rọ̀t abẹ́rẹ́ ẹ̀wọ̀n abẹ́rẹ́ ṣe kéré ó kó gbogbo tó pọ̀ dé wá abẹ́rẹ́ wọn ò lè máa ọwọ́ ajé ọpamọ́ fọmọfọ ọkọ̀ àbí nǹkan tí ò tiẹ̀ tó abẹ́rẹ́ kánà gulúlan in tó ṣe yẹn náà a kà sí pé ó jalè náà ni olè náà ni kánà gulúlan olè náà ló jà ó in tó sì mú pamọ́ yá ti bí hi ọmọ ìkẹyà yóò mú jáde tó bá jẹ́ ọjà kìíyàmù bó ṣe máa yẹn yóò mú jáde níjọ́ ọjà kìíyàmù faqama ilayhi rajulun asfar min al-ansar arákùnrin kan èèyàn dúdú ni nínú àwọn ará Madina ó wá ní ka'anni anzuru ilayhi faqala àfáà tí yóò gba hadith yìí wá Idi ibn Umairah yìí wọ́n ní ọkùnrin kan èèyàn dúdú ní inú ara Madina ó bá dìde ó ní òun gbígbà tó ń sáà ń wo ẹni yẹn pé kí ló fẹ́ sọ bánabi ṣe sọ̀rọ̀ yìí tán sàdédé lọ́ba bánabi olùyà rọ̀sọ̀ èrò òjíṣẹ́ ọlọ́run iqbal anni amalak iṣẹ́ tó rán mi gbà lọ́wọ́ mi ò mi ò ṣiṣẹ́ máa ẹ̀ má ràn iṣẹ́ o kọ́ọ̀lù wàmẹ́lẹ̀ kí ló ṣe ọ́ àní ah, ọmọ ṣe kọ́ọ̀lù sẹ́mi ìtúkà tẹkùlù kẹ́dà wọ kẹ́dà mo gbọ́dọ̀ ń sọ pé abẹ́rẹ́ lásán níjọ́gbé alkiyama èyí ó mú wá kọ́ọ̀lù anábìnrin wà á na àkúlù wòlẹ̀ anábìnrin mo tún tún sọ lẹ́ẹ̀kan sí bí mo ṣe wà yìí nísinsìnyí mo tún tún sọ kó o tún gbọ́ dáadáa mínísítà àmàlì náà wà láàmàlì ẹnikẹ́ni tá a bá ti gbéṣẹ́ lé lọ́wọ́ fàlìyẹ́jì bí kọ̀lìlì wà kẹfẹ́ gbogbo ń tán bá ní kókó jíṣẹ́ àtèyí tó kéré àtèyí tó pọ̀ kó má fi kankan pamọ́ o kó fi gbogbo ẹ̀ jíṣẹ́ fàmà úti àmì níhù àhàdà èyí tá a bá fún bẹ́ẹ̀ torí pé àwọn tí wọ́n lọ máa gba àwọn náà máa ń gbowó ọ̀yà wọn wàlámìlínà àléhà wọ́n fún àwọn náà bẹ́ẹ̀ èyí tá a bá fún tó bá jẹ́ ẹ̀tọ́ ẹ̀ akàdà kó gbà á kójú ó tóun wàmánú ìyá èyí tó bá kọ̀ fún pé kó má dé bẹ́ẹ̀ ẹ́n kó jáwọ́ mẹ́rin torí pé èyí tí wọ́n ní ó dé tó fẹ́ dé yẹn ìwọ èyí tán bá fún tẹ́ lọ́wọ́ àwọn hadith yìí ó ṣiṣẹ́ ẹlòmí ń bẹ lẹ́nu iṣẹ́ rẹ̀ kì í ná sálárì ẹ̀ má ẹ̀gún jẹun òní ná sálárì rẹ̀ kì í fọwọ́ kàn èyí tí wọ́n fún yẹ kó yóò tò kó jìnà sí èyí tí ń gbà lọ́nà ìtọ́ yìí ànábì sallallahu alaihi wasallam ànábì fi kìlọ̀ fún wa ká sọ́ra gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ lọ́nà ìtọ́ ẹlòmí ń bẹ ẹ̀tọ́ yẹn ó wá dé ọ́fíìsì ẹ̀ wọ́n sọ fún pé aago méjì ọ̀sán náà ni kíní yẹn yóò close o sì lẹ́tọ̀ọ́ sí nǹkan yẹn ọ́fíìsì ẹ̀ o ní ó sì sáyẹ̀nsì fọ́ọ̀mù yẹn tó fi lè lọ submit ẹ̀ ó dé ọ́fíìsì ẹ̀ láago kan aago méjì ni kíní yóò sì close ó ní àwọn bíìsì báyìí ẹ jọ ẹ bá mi sáyìn kíní ọ̀dà mo ti gbọ́ ọ̀sán yẹn. ẹnìkan wá pè ọ ah, ọwọ́ nǹkan fún ni o wọ́n nǹkan fún bó o ebi ẹ̀tọ́ mi ni ah, ọ̀dà bẹ̀rẹ̀ ní ìdókòó pé tá aago márùn fi lù kò ní wọ́ sáyẹn nǹkan náà wá di pé aago méjì kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wọ́n ní bó o ní pé ah, mo bí náà ẹ̀jẹ̀ ní bá ṣe tán ẹnìkan bá dé òun wọlé ó pé bó Abe iye mi náà five thousand gbà àyà wọn náà bá five thousand ọba lọ fi ilẹ̀ ọba sáré sáré tó fi rí kíní yẹn submit láago méjì kù ṣẹ́jú méjì ọmọ rò tó fún ní five thousand ọ̀pọ̀ àlọ́ Akọkọ àkọ́kọ́ ẹni ó ṣàbòsí fún ọ ó jẹ owó rẹ lọ́nà ìtọ́ tẹ́bí kò yẹ kó gba owó yẹn lọwọ àwọn àfáà wa ní ìwọ tó padà fowó yẹn lẹ̀ torípa anabi sallallahu alayhi wa sallam anabi ní la'ana allahu rọ́ṣí wàlmùrtẹ́ṣì anabi ní ìgbéjìnà síkẹ ọlọ́run làánà ọlọ́run kó máa bá ẹni tó fún yàn lówó ẹ̀yìn àtẹni tó gbà ẹni tó fún yàn náà sẹ́ni yìí nísìnyí ṣé ti kó sínú làánà báyìí wọ́n bẹ̀rù àwọn àfáà tán ó ti kó síbẹ̀ wọ́n bá fi ìmọ̀ọ́nì gbé pé tọ̀ bọ́lọ̀ kádàrà pé ní ọ̀jẹ̀ bọ́lọ̀ kádàrà pé ní sí kó gbà àwọn afọ́ àmì sọ pé gbogbo èèyàn kọ́ ló ní fún lówó yẹn àní fún nídàájọ́ pé làánà ọlọ́run ó bá torí wípé pè lówó ẹ̀yìn ó náà lówó tó fi ṣẹ̀tọ́ in tí è ṣe right ẹ ọwọ́ á fẹ́ gbà á ọwọ́ á fi owó ṣáájú àbí láti fi yẹ ìbáwí kan tó yẹ kí wọ́n bá ọ wí ọwọ́ á sanwó láti fi rọ́pò kan yẹn pé n dán pè ní rọ́ṣùwà ni ṣùgbọ́n ní yìí aslan ohun ẹ̀tọ́ ẹ̀ ni kó o bá a sáyẹn òun ló lẹ̀tọ́ yìí ìwọ tó tún wá gbowó lọ́wọ́ rẹ̀ lórí ẹ̀tọ́ rẹ̀ yẹn ìwọ ló lẹ́sẹ̀ yìí kìí sòun ló lẹ́sẹ̀ àwọn àbá mi sọ wípé a lè fi gbogbo ẹnu pe ẹni yẹn ní ẹlẹ́ṣẹ̀ torí pé n tó fẹ́ gbà yẹn náà ẹ̀tọ́ ẹ̀ náà ẹni tó tún wá gbowó lọ́wọ́ rẹ̀ lórí tí ò yẹ kó gbowó lọ́wọ́ ẹ̀ lélẹ́rí ẹni yẹn kí ni o ẹlẹ́ṣẹ̀ lẹ́ẹ̀fì máa rí gbà mí ọ̀ ń lọ ọlọ́pàá dọ̀dọ̀ kí ni yín dà ìwé gbádà kò jáde driving license driver license kọ kò lè àwọn particulars kọ kò lè gbogbo wáìpà yìí ń ṣe á orúkú á mú gbogbo ẹ̀ tó ṣiṣẹ́ gẹ̀bẹ̀ ó ṣiṣẹ́ ó rí ó kódà ó ń fọ́n mi dáadáa gbogbo táyà sí àádọ́tì báyìí ah, inú òjò láwa àbí nígbò lẹ́ ń lọ gan-an. bẹ́ẹ̀ là ń lo abẹ́ lọ sí akọ́dà nǹkan lọ ẹ̀yà páàkì páàkì ẹ̀sà páàkì à ah! páàkì bíi ibú aláǹkan jù mo lè yìnbọn kan yín dùn ah, ah, nígbà tẹ́ fi nǹkan lẹ̀ ní ìsinsẹ́ rí pé subhanallah ẹ̀tọ́ rẹ ni kọjá títì àbí rẹ nígbà ń béèrè gbogbo ẹ̀ ó tún wá fagídí ó fi gbowó lọ́wọ́ Sugbe yi tí wọ́n náà fi lẹ́ṣẹ̀ o ni wípé o náà ọ̀dọ̀ rẹ̀ pé wọ́n wá ń bí gbà pé nìyẹn yẹ kán mú ọ fún òfowó yẹn ra owó ṣùgbọ́n ẹ̀tọ́ ẹ kò yẹ kó ọ wá dọ̀ọ́dún lágídí ó gbé ìsìtáìmù ẹ ó tún wọ́nà àlùmọ̀kọ́rọ́ yín ó fi gbowó lọ́wọ́ ẹ̀ òun ló lẹ́ṣẹ̀ so bá ṣe ìyàtọ̀ láàrin owó rọ́ṣùwà owó ẹ̀yìn àti nǹkan tí kìí ṣe owó ẹ̀yìn owó ẹ̀yìn ló dé lọ́dọ̀ ẹni tó gbà yẹn ṣùgbọ́n wọ́n tó gbà lọ́wọ́ rẹ̀ ó ṣàbòsí fún wọn ni owó rẹ̀ yẹn ó gbà padà jọ̀gbọ̀jà kìá lẹ́bi jẹ́ wípé ṣe ẹ̀rọ ọlọ́pàá subhanallah illa ma rahima rabbi àfihàn bá sànù nù wọn lórí alìjẹ náà wọ bó ṣe rí mo ṣe sọ wọn illa ma rahima torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn owó tán ń gbà yẹn kì í ṣèdùnnú ọkàn lẹ́lòmíì fi fowó kì í ṣe pẹ̀lú pọ̀ ẹlòmíì ń bẹ ẹlòmíì ń bẹ náà tó yẹ pé ìtọ́ yẹ kó ní kò ní o ṣùgbọ́n ẹlòmíì gbogbo tó yẹ kó ní lónìí wọ́n sì wá ọ̀nà yín láti lè fi gba owó yẹn láti fi gbà lọ́wọ́ rẹ̀ lọ́nà tó bá parọ́ mọ́ nǹkan báwọn gbégbó nínú ọkọ̀ rẹ̀ kí ló fẹ́ máa sọ ṣe lè sọ bẹ́ẹ̀ dáadáa subhanallah so idan kí ní kálukú akàmú tọlọ́pàá wá lápòjúwe ni o ìṣọlọ́pàá nìkan o ẹlòmíì ìṣọlọ́pàá gan haram ló ń jẹ haram ló fi kọ́lé ló fi ń gun mọ́tò ló fi ń ṣe gbogbo ẹ̀ haram nasala salam ẹni tí mo gbọ́ lẹ́jọ́ mẹ́ta yìí ó tún ṣe mí lè mọ̀ pé gbogbo owó jáàmù táwọn máa ń san láti yọ ọdún yìí kọ̀ wà pò jọba ẹ wo ọdún táwọn ẹ̀dí ṣe jáàmù mo ò rí sísì báyìí nínú àpò ìjọba la ilaha illallah ẹ wo iye ọmọ tí ń bá jáàmù gbogbo owó rẹ èyí tó ti san àwọn kan ni wọ́n ló fi pé kọ́lọ̀ sàánú wa lórílẹ̀ wa yìí kó bá wa tún orílẹ̀-èdè wa ṣe kó sì bá a ṣàlékún àlàáfíà fún olórí orílẹ̀-èdè wa Muhammadu Buhari ọlọ́run kó bá wa fún lálàáfíà àwọn èèyàn bí irú rẹ̀ náà ọlọ́run jí wọ́n pọ̀ àwọn èèyàn bí irú rẹ̀ náà ọlọ́run jẹ́ ni wọ́n tọrọ torí pé tó lórí mẹ́ta ló lórí olórí mi ń bẹ ó lè ló náà ó sì fààyè olè jíjà ó fààyè ẹlẹ irú àwọn olórí báyìí làwọn èèyàn máa ń láìkì yóò jẹ kò ní kẹ́yìn náà má jẹ ẹ̀rọ àwọn èèyàn máa sọ̀rọ̀ ẹ̀dá àwọn lẹ́kì ọ̀gá kò everybody free ó jẹ́ wọn jalè nítorí pé òun náà ó lè lọ náà àwọn náà mọ̀ pé òun náà jalè ó sì tún fààyè ìlélẹ̀ fáwọn ọmọlẹ́yìn ọ̀gá kejì òun lèyí tó ṣe wípé ó lè lóhun kò fààyè lẹ̀ káwọn èèyàn jalè àwọn èèyàn lè sọ̀rọ̀ rẹ̀ dáadáa náà kí ni sọ òun gan kọ́ ọ̀gá kẹta kì í sólè kò sì fààyè òlélẹ̀ nírú àwọn èèyàn láìkiri òyìn àbẹ́ ìwọ ni gbogbo ẹ ti le kókókókó ó ti le kókókó kí ni ń le ibà gbówó sí ẹ̀yin tí ń ṣẹlẹ̀ lásìkò Buhari sí ni torí wọn kú mọ̀ pé òun ò kú jalè ṣùgbọ́n wọn náà ò ní jalè o àwọn yóò wà ní ẹ ó ti ẹ̀ ti le jù ah, ogun ni ṣẹ́ǹjì ṣẹ́ǹjì yìí o <laughs> èyí tó sì yẹ wa náà nìyẹn torí pé a ti bàjẹ́ a ti ra a ti tàdé nínú corruption gbogbo àyè pátá bíbi ẹtú wọ̀rọ̀ jáàmù torí ọlọ́run ta ló lè mọ̀ pé gbogbo owó yẹn kò dákòjọba àwọn kan ti di mílíọ̀nìà látara yìí àwọn kan ti dolówó wọ́n ti fi tọ́mọ wọ́n ti fi kọ́lé wọ́n ti fi ra mọ́tò ní sọ́nà ẹnikẹ́ni tí bá wọ́n ń gbọ́rọ̀ ànábì sallallahu alayhi wa sallam irú àwọn eléyìí tá ń ka yìí tí ẹ mọ̀ pé yóò ṣe pẹ̀lẹ́ èèyàn ọgbà tí tó pẹ̀lú èyí tó lọ́n bá ṣe fún yàn èèyàn wà tọrọ àlùbáríkà sí àlùbáríkà ló pàtàkì jù lérí ìtẹ̀yàn bá ń rí kì í ṣe bó ṣe pọ̀ sí ìmí pọ̀ pípọ̀ rẹ̀ náà làdánwò tó pọ̀ náà fi tẹ̀lé ìmí sì máa níwọ̀n tó yẹ pé ìfọ̀kànbalẹ̀ tẹ̀lé bó ṣe máa níwọ̀n ọkàn ìbalẹ̀ àṣírí rẹ̀ sì tú látara àdílé ẹ jẹ́ ká bọ́lọ́wọ́n bá dúró ká má jẹ ní tí kìí ṣẹ̀tọ́ wa torí pé gbogbo àwọn tí ń gbẹ ẹ̀tọ́ tí ì ṣẹ̀tọ́ wọn lẹ́ni tó sì gbà lọ́wọ́ rẹ̀ yẹn tó gba kámú yóò gbà padà ó dọ́gbà kìámù wá àwòye twenty twenty twenty naira lọ́nà àìtọ́ bó yẹ àwọn èèyàn tí ó dìde ń jọ náà àwọn gba twenty naira àwọn eré náà lọ gba twenty naira wọn gba ètò gbà lọ́wọ́ lọ́nà ìtọ kọlọwọn látòrí rẹ kí kọsẹ àná wa mo fẹ́ fi àǹfààní yìí sọ ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ à ń ṣèrìn àjò ọjọ́ kan a fẹ́ dé àwọn ọlọ́pàá kan máa ń wà téèyàn bá ti dé bíi iléṣà yẹn tó fẹ́ bọ́ síbi tí ibi tọ́nà ti pín sí méjì àwọn ọlọ́pàá kan máa wà bẹ́ẹ̀ ọkọ̀ kan tí mo wá wọ̀ ọkọ̀ yẹn bóyá kò ní bíréèkì ní ọkọ̀ rẹ̀ kò sáà ní ìtò yẹ kó ní àwọn ọlọ́pàá wá dàdó àwọn èèyàn tí wọ́n ń sọ fún ní ọ̀nà tí ń sọ pé àwọn ò ní kíní kan àmọ́ ní kò dáa ó yẹ kí wọ́n náà ní bọ́lọ́pàá ṣe dàdó ni wọ́n wá jọjọ lọ sẹ́yìn wọ́n wá pẹ́ gbogbo àwọn táwọn àna ọkọ̀ náà bá lọ bẹ̀bẹ̀ bọ́lọ́pàá yẹn sọ wá bá wọn lẹ́yìn ọ̀bá bẹ̀bẹ̀ ni èwo lọ́kàn tèmi mo nígbà tó ti ṣe tí ò da yìí òfin tó bá mọ̀ pé ó yẹ ká ẹlò ẹlò lórí ẹ̀ pé kò sí ṣé ìtọ́ka tèmi pẹ̀lú ẹ̀ mo láti sọ fún gan wọ́n ní ó yẹ kí n bá bẹ̀bẹ̀ náà mo níbo ní tèmi ṣe jẹ́ ìsìn mo níbo lè jù ú sọ̀kalẹ̀ máa lọ́wọ́ ọkọ̀ mi àṣẹ ọ̀rọ̀ tí mò ń sọ yàtọ̀ ń bínú ọba ní ọ̀dà pé kí owó àtàwọn ọkọ̀ yẹ ká sọ̀kalẹ̀ ọ̀ya wọ́n ní gbogbo àwọn mọ́tò yẹn kan tó àwọn tó wà ní mọ́tò kan wọ̀ ní mọ́tò ká máa lọ kémi nìkan kan jẹ́ mi lẹ̀ ah, mi ní kí lórí ó lóun fẹ́ ṣe thorough investigation nípa àjẹ́ mo yìí sọ ó wá jẹ́ rọ̀mọdọ́n mo sọ kalẹ̀ so ìgbà yẹn ni wàhálà kí lórúkọ rẹ̀ Osama kankan wo ìgbà yẹn ó ní kí n dúró kó sí wàhálà. ọwọ́ àdúró ó ní ìgbà tí mọ́tò ọkọ̀ yẹn wá fẹ́ máa lọ mo wá ní kọ́lọ́kọ̀ yẹn ó dúró ó jẹ́ kí n gbé bàdàn mi ò mi ṣe ṣe bẹ̀bẹ̀ sọ̀kalẹ̀ ní kó yẹn pé kó dúró my load my load ẹni ọ ẹ̀hẹ́n tún sọ pé ni mí ó ní sọ sọ nǹkan tó ń ba gbàdékejì ẹ̀ náà wàá mú kíní set òfin kámẹ́rà pé kìsà gbogbo bá yẹn ṣe èmi ò ṣe ṣe kíní kan mọ́kà jókòó mo jókòó tí wọn mọ́tò yẹn ṣẹlẹ̀ mo dúró gbàtọ́ wa tó yẹ àsìkò kan ìkànnì wa bá mi lóye àfa ẹ wo n tẹ́ wọn lè ṣe èmi ò bá wọn lọ́wọ́ sí o mo ní múùdù tí mo wá wà níjọ́ yẹn tí mo sì wà ní Ramadan mo ní pẹ̀lú ògo Ọlọ́run mo níbi tí mo wà yìí àní kú òbí ìtọ́kọ̀ òfin pààyàn pẹ̀lú ògo Ọlọ́run mo ní ìyẹn tí ò jẹ́ mi mo sẹ́yìn tí mo lè máa lọ kò sí jẹ́sì mo ní ìgbà mi ní lọ tí ojú ọ̀nà yìí pẹ̀lú ògo Ọlọ́run kóòrùn tó wọ̀ mo ní tí ó ṣẹlẹ̀ <laughs> torí ó ti inú ti bí mi mo ní pẹ̀lú òun mo ní mo jẹ́rìí ọlọ́run mo ní ẹja mọ̀ èkejì bá tún wá bá mi mo ní àpò àpò èmi ò owó síbẹ̀ o mo ní pẹ̀lú òun ọlọ́run kí òun tó wọ̀ tí n bá sì wà níbi tó òun fi wọ̀ mo ní kò sí mo ní kọ́dà bẹ́ẹ̀ kúrò títì ọkọ̀ yẹn wà bá ibi dẹ́ wà èkejì ẹni tó wá ṣe nǹkan yẹn náà wà á bọ́ná àáfà ìyé tí ẹ̀ bá ń ṣeré ọlọ́run èrè kọ́ bí ó ṣe ṣẹlẹ̀ náà ni mo ti sọ yẹn mo ní Ramadan láwà mo ní bí ó ṣe ṣẹlẹ̀ mo ní zolam tumuni ẹ ṣàbùsí fún mi ọba wọn wá da ọkọ̀ kan dúró wọn ni ẹ wo ẹgbẹ́ àfa Ìbàdàn ni wọ́n lọ mo ní mi ọlọ́wọ́ <laughs> mo ní mi ọlọ́wọ́ mo ní ibi yìí ní ìdí sínú mo ní kọ́dà mo ní mo lè fi sínú báàgì mo ní mi ọlọ́wọ́ pé ọba débẹ̀ ààrẹ ìmọ̀ bínú kìnnìkan bá yín sáwàdà ní àbáyé sí kìnnìkan kan gbàdúrà sùn lè máa àwọn dọ́kọ̀ dúró fún mi kódà mi ò sanwó ẹ má gbowó lọ́wọ́ àbọ̀ tí mo lọ hàdà zoli ẹ wà mí sí kọ́lọ̀ wọn láti olùdà kí ó sàánà bẹ́ẹ̀ wọ́n yìí ṣe ṣèyún náà ọlọ́pàá náà ṣe ti fún mi náà rí o ṣé ó ti yé ẹ̀hẹ́ kéèyàn má fi ẹ̀ generalize mo ti ti rí mi tọ́lọ́pàá ṣe pé ìyẹn bá ti ó ṣe oore fún mi jọ náà ọjọ́ yẹn ìròyìn ìjọ tí wọ́n pa ńdọ́ tó kú ṣẹ̀kú wàhálà ṣẹlẹ̀ ńdọ́ yìí mo wá ń bọ̀ láti Ògbómọ̀ṣọ́ láti Ìlọrin àwọn èèyàn tí wọ́n sọ pé ìgboro ti dàrú wàhálà ti ṣẹlẹ̀ kan mo fẹ́ wọ Ìbàdàn ní nǹkan bíi aago mẹ́sàn-án gbogbo ọjọ́ yẹn ó ti dá wàhálà ti ṣẹlẹ̀ àwọn èèyàn ti jà Haúsá Yorùbá nǹkan kan wàhálà ṣẹlẹ̀ ọkọ̀ tó sì gbé abóhùn ti já wa sójà òun kàn padà jẹ́ rí kó kálukú wá fàyàn wé rẹ̀ pé bóyá màá ti ẹ̀rọ kọ̀ bá rìn bá rìn àwọn ọlọ́pàá kan bá ń bọ̀ àwọn ń pàtó bá ṣe rí mi yẹn ah kí ni mo ń ṣe bí mo ní mo fẹ́ wọ̀ ó ní mi ì lè rí ọkọ̀ nǹkan kọ́ gbàgbé ẹ̀ pé láàsán ti bá mọ tó ṣẹlẹ̀ ń bì àwọn èèyàn tó kú níbi kìí ṣe é kéré pé ibi tí mo dúró sí pé ẹni tí ló lè ṣẹlẹ̀ wọ́n bá lè fi wọnú ọkọ̀ wọn wọ́n bá gbé wọ́n ṣe pé mi dúró ajọ́ bá rọ́kọ̀ kan ti ń lọ wọ́n ṣe ní kọ́kọ̀ yẹn ó dúró nìyẹn wọ́n níbo ní lọ lóun lọ sékòó ó ní ìgbà èmi sì ń lọ sí sanyo ìbò lọ ajú ọ̀nà ibẹ̀ náà lọ gbà lọ rẹ̀ kó kó gbé mi bàtí yẹn ń lọ tó rìn sàá síwájú àfa àsọ̀kọ́sọ̀kọ́sọ̀kọ́sọ̀kọ́sọ̀kọ́sọ̀kọ́ ó ní bóun ṣe ń lọ òun ò lè dúró ó ní èkó àfi tí mo bá tẹ̀lé òun dékò ẹjọ́ <laughs> tóun bá ti lè gbẹ́sẹ̀ lé báyìí èkó ni òun ó tún ṣiṣẹ́ kó bẹ̀rẹ̀ pé òun ò tiẹ̀ lè dúró fún anybody pé wàhálà ti ń ṣẹlẹ̀ òun ò lè dúró ọba jámẹ́lẹ́ ìbá tó fẹsẹ̀ rìn lọ àwọn ọlọ́pàá yẹn tó ń ṣe pàtrò lọ wọn bá tó balọ̀ náà afa ẹ ẹ mọ ṣé àwọn sọ pé kẹfà ah, àbọ̀lẹ̀ nìyẹn ló já mi lẹ àwọn gangan fúnra àwọn àwọn ò gbé mi àwọn agbé mi fúnra ara wọn dé junction gbólọ àjì fúnra ara wọn ọ̀nàgbé mi débẹ̀ ní tí mò ń sọ ibi aago méjìlá ọ̀rọ̀ tí aago méjìlá ti kọjá kí n tún wọnú ìgboro inú géètì báyìí wọ́n ń rọ́ọ̀pù lọ́wọ́ ládùúgbò bó láti wá abẹ́ ọkọ̀ ọmọ sílẹ̀ mọ́ sílẹ̀ mọ́ hali tẹ́tìrì bá tún àwọn ìlú sòkè mọ́ ẹ̀fọ́ ayọ́mbẹ̀ ni wípé ẹ̀wọ̀ ọlọ́pàá tá a bá sọ̀tà àkọ́kọ́ náà ẹ̀tún wò ga tí wọ́n ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kó wọ́n ṣe nù bó ṣe yẹ kọ́lọ́pàá máa ṣe nù ṣùgbọ́n èyí tó ń ṣe níta kọ̀ọ̀kan ìṣe èpè ó lè yún tó ọlọ́run ọlá tó bẹ̀rẹ̀ kí kọ́ṣọ́ àwọn wa. naam وعن عمر بن الخطاب رضي الله عنه قال لما كان يوم خيبر أقبل نفر من أصحاب النبي صلى الله عليه وسلم فقالوا فلان شهيد وفلان شهيد حتى مروا على رجل فقالوا فلان شهيد فقال النبي صلى الله عليه وسلم كلا inni ra'aytuhu fi nnar fi burdatin gallaha aw aba'atin aw aba'a rawahu muslim. àfọwọ́ Umar ọmọ Khattab àwọn ni wọ́n gba hadith eléyìí ni wọ́n gbà wá ọlọ́wọ́n bá kọ́ bá ayọ́ ní sọ wọn. wọ́n ní lamma kana yawmu Khaybar ní ọjọ́ ogun Khaybar ọ̀kan náà àwọn ogun tá a nàbí sallallahu alaihi wasallam jà òun ogun Khaybar nìyí. ọ̀kan náà àwọn ogun tá nàbí sọ́lá sọ́lá mú jà ó ní ogun Khaybar níjọta wí yìí akbala nafaru min ashabi nabi sallallahu alaihi wasallam àwọn tó pọ̀ nínú àwọn sàábí oúnṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n bá dé níjọ́ náà oníkálukú kọjá oníkálukú kọjá oníkálukú kọjá bílẹ̀ bá dé yóò kọjá bílẹ̀ bá dé yóò kọjá bílẹ̀ bá dé yóò kọjá bílẹ̀ bá dé yóò kọjá bí wọ́n ṣe ń kọjá fakọ́ọ̀lù àwọn èèyàn bá ń sọ pé fúlàánù shahid lágbájá ọmọ àlùjẹ́nà ẹ̀ tán shahid lèèyàn pé ẹ̀dọ́ òkú shahid pé shahid ni wà fúlàánù shahid pé lágbájá náà shahid ni kódà àìtí ìkú rẹ̀ ni a ti mọ̀ pé ọmọ àlìjẹ́nà làwọn ilé hátà marru ala rajuli wọ́n bá kọjá lọ́dọ̀ ẹnìkan fọ̀kọ́ọ̀lù wọ́n bá ní fùlánù ṣẹ̀yìd lágbájá náà ṣẹ̀yìd ilé inú òkú ọmọ àlìjẹ́nà ni fọ̀kọ́ọ̀lù nàbí sallallahu alaihi wasallam kalla anábìnrin rárá ẹ má sọ bẹ́ẹ̀ ẹni tá à ń sọ yìí ojú ogun ẹ̀sìn ló wà o anábìnrin inni ra'aytuhu fin nar yóò kú ogun yìí lóòótọ́ ṣùgbọ́n iná náà ni ó wà torí pé mò ń wò bá ẹnu náà fi burdatin gallaha ẹni tí ó fi wọ náà ni wípé ọjà lè aṣọ kan nínú àwọn aṣọ ojú ogun àwọn nǹkan ọrọ̀ ogun tí wọ́n kó padà jì kan kò pamọ́ tí ó wọ náà yóò o ṣùgbọ́n tí ó gbé aw iba abaa abaa àti búrúdà ìtumọ̀ kan náà ni búrúdà lọ́dọ̀ àwọn alábáwo náà làwọn aṣọ tí èèyàn máa gbé lérí aṣọ bí alikimba ó jí kan ẹ wò kan ẹni tó lójú ogun ẹ̀sìn anábìrin ẹ má kàn sáré sọ pé ilé iṣẹ́ yìí iṣẹ́ yìí iná lélẹ́ yìí ọwọ́ yóò sì kòkò ṣàyìí dínà hadith yìí àwọn àlàyé tó pọ̀ wà ń àwọn ibi táwọn afáàsì máa bí àwọn afáàsì máa lò ó pọ̀ Imam Bukhari rahimahullah rahmatan wasi'a hadisi yìí báàbù tí wọ́n fún nínú hadisi yìí pé báàbù la yuqalu fulanu shahid nínú sọ́yẹ́ Bukhari pé ojú pànà pé ẹ má máa sọ wípé lágbájá ọmọ àlìjẹ́nà ni ẹ má máa sọ bẹ́ẹ̀ báàbù yẹn ni nínú báàbù Sahih Bukhari ṣùgbọ́n lẹ́ni láwùjọ wa ọ̀tẹ́ táwọn èèyàn fẹ́ lè pè ní ṣahid èyí tí ẹ̀ wọ́pọ̀ níṣẹ́ sí àwọn àwọn lárúbáwá ẹni tó yẹ pé wọ́n ń jà wọ́n ń ṣe protest wọ́n ń dàgbòrórú tó bá ti wá kú wọn ni mata ṣahid wọn ni mata ṣahida ó kúkú ṣahid ó lè lè kúkú ṣahid ṣe ṣahid náà gbogbo ẹ̀ là so ìdí tó fi jẹ́ wípé kò lẹ́tọ̀ọ́ ká máa sọ wípé lágbájá tó kú yìí o ọmọ àlìjánà ká máa sọ pé lágbájá ṣẹ̀yídì ni kọ́dà ẹlòmíín bẹ́ẹ̀ wọ́n gba àbí ṣe ń rìn kiri yẹn ọmọ àlìjánà ni o a lè máa sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n a lè sọ pé ẹni tó bá kú sójú ogun ẹ̀sìn yóò wà àlìjánà ẹni tó bá kú sójú ogun ẹ̀sìn àti jẹ́nà ọlọ́run ló wá máa àníyàn tó kálukú ṣùgbọ́n pé lágbájá agbọ́gbógun ẹ̀sìn kan ṣẹlẹ̀ lágbájá wá kú bẹ́ẹ̀ wá sọ pé à ibù ṣẹ̀rí ló kù sọ́ra àti sọ bẹ́ẹ̀ o torí pé ìwọ ló ń rò bẹ́ẹ̀ o lè jẹ́ pé lọ́dọ̀ ọlọ́run ọba falẹ́sà bí shahid o lè má jẹ́ shahid so hadithi àwọn àfa wọ́n máa ń sábà lò ó láti lè ṣàlàyé àkídà ahlis sunna wal jama'a lórí wípé àwa o la nudkhilu ahadal janna illa bi nafs àyè sọ pé nìkan ti dọmọ àlìjánná àyàfi èyí tá a bá rẹ̀rí fún tánàbí sọ pé lágbájá o ọmọ àlìjánná Abubakar filijanna Umar filijanna Uthman filijanna bánàbí ṣe tó nìyẹn àwọn èèyàn àlìjánná ni wọ́n torí pé náà sùn wà lẹ́rẹ̀ ṣùgbọ́n àfàǹlá kan bẹ́ẹ̀ filijanna ò lè sọ bẹ́ẹ̀ o ọmọ ìsọ̀kè nas'al Allah subhanahu wa ta'ala an yaj'alahu min ashabil janna a máa bẹ̀rẹ̀ lọ́wọ́ pé ọlọ́run ọba bá wa sí ní ọmọ àlùjànnà eléyìí ni àwa fi yàtọ̀ sáwọn sufi sufi ó ti máa sọ lásán dájú pé ṣéwù làgbájá ń bẹ̀rẹ̀ àlùjànnà báyìí ó ló ṣe mà no matter bó kéèyàn jẹ́ ni ire láyé bó ti kéèyàn ní àwọn kadamet nínú ẹ̀sìn tó ọkọ̀ tíra ó ṣe wá sí fáwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ Islam látara rẹ̀ má sọ pé wúwa fìlì jà má sọ bẹ́ẹ̀ nínú àkídà ahli sunnah wal jamaa ò lè sọ bẹ́ẹ̀ a máa bẹ̀ lọ́n pé kọ́lọ́wọ́n máa kọ́ bá wa ṣe ní kíni o kó bá wa ṣe lọ́mọ àlùjẹ́ náà ṣò ìdí nìyí tó fi jẹ́ pé tẹ́gbà nábì bá lọ dákẹ́ lórí ọ̀rọ̀ yẹn ni àwọn ìbá pé ah, kí ló ṣe ànábì ní láti sọ pé ìtẹ́yìn ọ̀mà tọ́lọ́ fi hàn èmi nípa ẹni ó lè ní ó kù sẹ́yìn dí lóòótọ́ ó láàfin lè sọ gbogbo ẹnu lénìí àwọn èèyàn kan bẹ àgbọ́yé táwọn ní lórí Islam ó náà ni dìmú ọ̀bọ bá ti lè ṣe jàgídíjàgan sí lòfin jẹ́ mùsùlùmí gidi ẹ gbogbo àwọn táláwọn ń jàjà Boko Haram táláwọn ń jàjà ẹ̀sà ẹ̀sà gíná máa ń pè wọ́n tẹ́lọ́ wá wẹ́lòmíì ẹni tó lòun jàjẹ̀ ẹ̀sìn tó pé tàtún ní gbogbo ara rẹ̀ báyìí ìmí ìgbà lè jẹ́ bí kírọ́ọ̀sì rẹ̀ rí mbẹ́ ṣé ẹni tó ń jàjẹ́ sí tọ́rọ̀ bá sì kọ̀ lórí pé àwọn ọ̀fẹ́ kò kú ṣe yìí àwọn ẹ̀fẹ́ kò ṣe là abàdà ká má fi yẹn bà wá lẹ́sìn jẹ́ èyí tó jẹ́ rí lógun ẹ̀sìn gan tó bá kú síbẹ̀ àlè sọ pé ọmọ àlùjànnà ni tó ń pọ́lọ̀ lọ́mọ tó pamọ́ ọlọ́run ló máa níyàn rẹ̀ à ń bèlè tà sí pòlítíkù wọ̀ táyíjà táláwọn ń jagun ẹ̀sìn àbí gbogbo nǹkan tí wọ́n ń lò tá a fi ń sọ Islam lẹ́nu lágbàáyé gbogbo tí mùsùlùmí ò jẹ́ ẹwọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì tí wọ́n ń sà gan they are not muslims ṣùgbọ́n láti lè ba mùsùlùmí ló kọjẹ́ àti láti lè sọ wá lẹ́nu àwọn yóò wà sá pamọ́ kọ́dà ẹlòmíì ti sọ gbà èwo ni ẹ máa ṣàlàyé ọ̀rọ̀ inú ọ̀rọ̀ àlùwàlá fáwọn èèyàn jihad ó ní ká máa ṣàlàyé fáwọn èèyàn wọ́n sọ pé ẹni bá ti kú ó ti dọ́ máa lè jẹ́ náà wọ́n sọ pé kó kírun inú wo ló fẹ́ kí kọ́dà bí ọba mọ̀ bí ọba kùnrin kan gan àbíkó sà lọ kú sójú òru lá abẹ́rẹ́ kì í ṣe ìgbàgbọ́ ti ahàlù súnà nìyẹn ó lè kú lójú ogun ẹ̀sìn mẹ́kọ́ wọ́n náà dáadáa dẹ̀lú lélẹ̀ àwọn èèyàn ní ṣayid kí ṣayid ní anábì ní kálà inni ra'aytuhu fi náà anábì ní èmi rí ọmọ náà ni so kájẹ́ kó yé wa ká má jẹ́ káwọn ènìyàn kan wọ́n dẹ̀sìn mọ́ wa lójú o jihad talabul ilm èyí tó lọ́lá jù nínú jihad ní kéèyàn wáyé mẹ́sìn imam òun ló jihad nínú ààyè mi anabi sallallahu alayhi wa sallam anabi ni mamin maklumin eh yuklamu fi sabilillah aw mamin majruh yujrahu fi sabilillah wallahu a'lamu bima yuklamu fi sabilillah anabi bẹ́ẹ̀ sọ àwọn nǹkan kan fún wa pé ẹ ní rí ẹnìkan tí wọ́n bá gún ní ọkàn lójú ogun ẹ̀sìn ọlọ́run kárẹ́bì tó wá máa sọ̀rọ̀ lọ ànábìnrin bó tilẹ̀ jẹ́ pé ọlọ́run lọ mẹ́rin tí ń jà sójú ẹ̀sìn rẹ̀ ọ́ ànábì wá sọ yẹn láàrin ànábì ní àyàfi kó nítọ̀ nídọ̀gbìn ìdàlẹ̀ kìyàmà ẹ̀jẹ̀ yẹn yóò sì tún wà lára rẹ̀ láwọnù rẹ̀ àwọ̀ rẹ̀ àwọ̀ ẹ̀jẹ̀ yẹn náà ni ó wà ń bẹ̀ tí ó tutù bẹ́ẹ̀ ṣùgbọ́n òórùn tí ó máa jáde ń bẹ̀ òórùn alimiski ṣùgbọ́n Ànábì ní wallahu a'lamu man yuklamu bí man yuklamu fi sẹ̀rẹ̀ ọlọ́run nìkan lọ́wọ́ á mọ ẹni tó kú sójú ọ̀nà rẹ̀ kì í ṣe gbẹ́ tó kú sójú ogun rẹ̀ hadith yìí ti jẹ́ kó clear kò jẹ́ ká mọ́ níbi wrong mentality táwọn ẹlòmíì ní ọlọ́run jagun sójú ọ̀nà fàtíà lásán kò mọ́ kàní ìdájọ́ tó bàánú jẹ́ kò mọ́ ìdájọ́ tó túnú ṣe in tẹ́yàn fi ń tún àníyàn ṣe kò yé mọ́ bọ̀ láti Zaria àwádìí Kaduna lọ́dún kan wọ́n wá ń fa wàhálà Zaria láti gbọ́ ṣùgbọ́n a ti ní lẹ́mí pé a ti kọjá ṣùgbọ́n ní ètò ọlọ́run àsìkò tí gbàálà yẹ gbóná gan ọ̀nà àdìrẹ́sì a sì wà lọ́kọ̀ọ́ àwa lọ bí náfà base kan wà níbi Kaduna báyìí lọ́wọ́ ọ̀tún báyìí bí àwọn navy báyìí àwọn náfà kìnnìkà base báyìí tán wà bẹ́ẹ̀ ibẹ̀ yẹn náà ń káwọn èèyàn sí jọ yẹn gbogbo àwọn tó ń travel wọ́n sàn kọ́ wa sínú báràkì wọn yẹn torí pé gbogbo owó ló ti dàrú fún wàhálà ṣe ní ma ẹ́fà yọ́n bẹ̀bí ta wá dúró sí èmi wá ń wo mo mọ̀ súnmọ́ bí gate mo ń wo àwọn ọ̀gá tí ń ṣẹlẹ̀ lọ́kàn mo ní sọ fara wọ́n lọ fọ́ ṣọ́ọ̀bù eléyìí ṣe saturation I saw it mo rí báyìí wọ́n lọ fọ́ṣọ́ ibi tán kọ́ ti sí wọ́n wọ́n ṣe ń ṣí ọtí nípa dáńdọ̀tí <laughs> mu <laughs> nínú Ramadan tó ni nínú Ramadan nìkan sọ pé àkó jihad bá asùnmi bá asùnmi àkó jihad pé jihad làwọn jà lọ́wọ́ kò sí àwẹ̀ kò sí àwẹ̀ bí ọba sáwẹ̀ ṣe ọtí ni <laughs> irú èyàn kọ́ wá kú mẹ́ẹ̀ ẹ sọ pé ó ṣe gíní o ó kúkú ṣẹ̀yìn dínà subhanallah ẹ ọmọ tí ń jáwó gbà lọ́wọ́ àwọn ṣe mùsùlùmí náà ṣe kírísítẹ̀ náà kíní àwọn kírísítẹ̀ náà ń ṣe tiwọn àwọn mùsùlùmí náà ń ṣe tiwọn fún àwọn kírísítẹ̀ bá ti rí ọkọ̀ wọ́n dà ń dúró ọkọ̀ tó bá yẹ pé bíi tàwọn mùsùlùmí ni wọ́n ní ẹ̀yin tẹ́ jẹ́ kírísítẹ̀ ẹ̀ sọ̀kalẹ̀ wọ́n kọ̀ gbà wọ́ lọ́wọ́ náà tẹ́ bá tún débi ti àwọn kírísítẹ̀ náà wọ́n ní mùsùlùmí tó wà ní ọkọ̀ ẹ̀ sọ̀kalẹ̀ wọ́n gbọ́ lọ́wọ́ yín mùsùlùmí subhanallah so ìdí nìyẹn tó fi jẹ́ pé ká má jẹ́ káwọn èèyàn tàn wá jẹ

okò sínú ló fà á tó fi jẹ́ pé àfa wa imam bukhari rahimahullah rahmatan wasi'a wọ́n máa mọ̀ pé ní báàbù la yuqalu fulanun shahid yàní la la ta'ayyan wa taqul fulanun shahid illa idha ayyanahu rasul alayhi salatu wassalam máa sọ ládàá rí pé lágbájá ọmọ lágbájá ikú ṣèyídí ló kú má sọ bẹ́ẹ̀ o lè sọ pé ẹni tó bá kú báyìí ó kú kú ṣèyídí ẹni tó bá kú báyìí ó ṣèyídí ṣùgbọ́n ṣe ṣèyídí gangan ni lọ́dọ̀ ọlọ́run wallahu a'lam ọlọ́run nìkan ló mọ̀ ọlọ́run ò nìkan ló mọ̀ òkè ọlọ́run kí ó sàánù wá sọ látara ní eléyìí ẹ jẹ́ ká lọ gbé ẹ̀kọ́ yé dáadáa kájọ yé wa nínú àwọn táwọn èèyàn máa fi dá wàhálà alẹ́ láwùjọ lénìí òun náà ní káma ní àfẹ́ kúkú ṣàìdí àfẹ́ kúkú ṣàìdí ọlọ́run lọ́mọ ẹni tó kúkú ṣàìdí o náà وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم نعم كتب كان وعن أبي قتادة الحارث بن ربعي رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال فيهم قام فيهم فذكر له أن الجهاد في سبيل الله والإيمان بالله أفضل الأعمال فقام رجل فقال يا رسول الله أرأيت إن قتلت في سبيل الله أتكفر عني خطاياي فقال له رسول الله صلى الله عليه وسلم نعم إن قتلت في سبيل الله وأنت صابر محتسب مقبل غير مدبر ثم قال رسول الله صلى الله عليه وسلم كيف قلت قال أرأيت إن قلت إن قتلت في سبيل الله atukafiru anni atukafaru atukafiru anni khatoyaya faqala rasulullahi sallallahu alayhi wa sallam naam wa anta sabirun muhtasibun muqbilun ghayru mudbirin illa ad-dayn fa inna jibril qala li dhalik rawahu muslim nínú ẹgbàá wa fọwọ́ Abu Qatada al-Harith bin Rabi'i kọ́lọ́wọ́n bá hadith keji yìí ó tún tàn mọ́lẹ̀ díẹ̀ sí hadith alákọ̀ọ́kọ́ kìí ṣe pólè jíjà nìkan ló lè mẹ́jẹ ọjọ́ ṣẹ̀yìdì gan tó bá tó ju ohun ẹ̀sìn gbèsè gan gbèsè tó ní lọ́rùn ó lè mẹ́jọ ẹ̀jọ́ ìjẹ́ ikú ṣahada ọlọ́nkọ̀ sọ wọn bẹ̀rẹ̀ anáwó kọ́ ọmọ fíhìn anábì dúró láàrin àwọn èèyàn arákùnrin kan fàdákàrà láhùn anábì bá bẹ̀rẹ̀ sí ní bá àwọn èèyàn sọ̀rọ̀ anábì wa ń sọ fún wọn wípé ṣé rí fi ìjagun sójú ọ̀nà ọlọ́run ọba wal imani billah kéèyàn ó sì nígbàgbọ́ nú ọlọ́run afdalul a'mal òun ló nínú àwọn iṣẹ́ òun ló lọ́lá ọkùnrin kan wá dìde ya Rasulullah onírè òjíṣẹ́ ọlọ́run níbi tá a bọ́rọ̀ dé ṣé bídà àbẹ́sẹ̀ ni kéèyàn fẹ́ béèrè béèrè kéèyàn wá nàró kò sí nǹkan tó burú mbẹ torí pé gbò mí ẹlẹ́mí rẹ̀ pé èwo ló nàró ọfẹ́ sọ mí di ọfẹ́ máa ṣẹbọ sí mi lọ́rùn ni kò láà ebi sábẹ́ lọ́fẹ́ béèrè ló sì dìde ọfẹ́ béèrè ọ̀lọ́wà ní sọ́sọ́lọ́ ṣùgbọ́n tá a fẹ́ fààyàn bẹ̀ ni pé a gbọ́dọ̀ jẹ àwọn èèyàn ń pa pé anytime tó bá fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi o gbọ́dọ̀ máa nàró ìyẹn ló ní question mark o gbọ́dọ̀ nàró láti pọ́n mi lé ṣùgbọ́n nìkan fìlì wípé kóhun ẹlòmíì kó lè béèrè tó fẹ́ béèrè dáadáa kó o sì lè rí iná rí tó bá fẹ́ fèsì kó lè rí ẹnu ẹ dáadáa ó nàró lámàna kó sì tó burú bìyẹn sọ ti bàbá yìí so arákùnrin yẹn wá dìde fàkọ́ máa rọ́jòlò ọkùnrin kan wá dìde ó ní ya Rasulullah ara'ayt in qutiltu fi sabilillah ìdó òjíṣẹ́ ọlọ́run kí ló fẹ́ sọ òwárí làmí lọ́yẹ tó bá jẹ́ pé mò ń jagun sójú ọ̀nà ọlọ́run wọ́n sì pa mi tí mo kú kò ṣẹ̀yìdì tí mo kó sójú ogun ọ̀nà ọlọ́run àtòkáfìrò ànì kàtọ̀ yáyà sẹ́yìn ó lè pa gbogbo ẹ̀ṣẹ̀ mi tí mo ti ṣẹ̀ só lè parẹ́ níwájú ọlọ́run faqala rasulullah sallallahu alaihi wa sallam na'am anabi níbẹ̀ in qutilta fi sabilillah tó bá tán sójú ọ̀nà ọlọ́run wa anta sabir lẹ́ni tó ṣe sùúrù muhtasibun tó o sì láníyàn pò fẹ́ gbàládá ló fi lọ jẹ́kí bó ṣe gbóná tó o sápadà mukbilun tó dojúkọ ọ̀tá gẹ́rọ̀ mọ́dìbìrín

òun ò tí ì fi kún arábìnrin kó tún tún ọ̀rọ̀ yẹn sọ so yẹn túmọ̀ sí pé kò sí láì fi ń bẹ̀ ìwọ tí wọ́n béèrè question lọ́wọ́ rẹ̀ ó lè ní ká tuntun question yẹn béèrè dáadáa torí pé alḥukmu ala shay'in fari'un an tasawwuri in tí wọ́n bí ọ gbúdọ̀ gbọ́ yé dáadáa kó tó lè mọ ansa tó fún anábì tí wọ́n sọ fẹ́ nìyẹn wípé kayfa qult kí lọ sọ náà tuntun sọ kọ́ọ̀lù ẹni ẹni tí mo sọ ni pé àrùn eight nkùtìlù tó fi sẹ̀bìlì àníṣẹ́ tí wọ́n bá pa mí sójú ọ̀nà ọlọ́ àtúkà fìrọ̀ á ní ìkàtọ̀ ọ̀yá ṣé ìyẹn tó ní tó lè pa àwọn àṣìṣe mi rẹ́ wájú ọlọ́ ọ̀kọ́lọ́ rasulullah sallallahu alaihi wasallam náà bẹ́ẹ̀ wà á ń tà sọ́ọ̀bìrún ṣùgbọ́n bójú ogun yẹn ṣe wulẹ̀ kó gbóná tó àárí pé o ṣe sùúrù ọ̀sà mọ̀tẹ́sì ní tó sì ń ṣe ó dà níyàn fẹ́ gbaládá ni kìí ṣe pé ọfẹ́ gbowó kìí ṣe pé torí àǹfààní kan tó fẹ́ rí lẹ̀ mọ́kùbẹ̀lú ó dojúkọ ọ̀gángan ogun gẹ́rù mọ́tìbẹ̀rẹ̀ kìí ṣe pé ó sẹ́yìn padà arábìnrin ṣùgbọ́n èyí mi fi kún lẹ́ẹ̀kan ìlà tẹ̀yẹ gbèsè ogun ọ̀párẹ́ o okú sójú ọ̀nà ọlọ́run gbèsè tó ní lọ́rùn ìyẹn ò kúrò mẹ́ o kọ́lá fa inna Jibrila kọ́lá lè dáadé torí pé èyí tí mo sọ yìí rírí òun ló sọ yẹn fún mi sallallahu alaihi wasallam ẹ̀ka dáná ju kọ́kọ́ sọ anọ́dá ọ̀rọ̀ mi ti Jibril ti sọ fún anabi anabi tuntun tó sọ yẹn sọ anabi wàá fi anabi Jibril ti sọ yẹn fún mi sìn pé dẹ́yìn gbèsè bọ́ ọba kúkú sẹ̀rí lójú ogun ọlọ́run àwọn àǹfààní tó yẹ kó rí gẹ́gẹ́ bí ẹni tó kú sẹ̀rí tí gbèsè bá ti wà lọ́rùn ẹ ò lọ́pọ̀ tó ní ti yẹn so hadith yìí ó jẹ́ kó yọ wa wípé gbèsè kìí ṣe nǹkan tí èèyàn máa ń fi ojú yẹpẹrẹ wò ẹlòmíì ẹni tí ò yẹ kó lọ jẹ gbèsè lé lérí ní ọ̀lọ́ jẹ gbèsè lé lórí gbèsè àdámọ́ ọmọnìyàn ni kò sí bá a fẹ́ ṣe èèyàn ò jẹ gbèsè ṣùgbọ́n mọ́ ń jẹ gbèsè lé o máa gbìyànjú láti jẹ́ kí gbèsè rẹ kó fúyẹ́ ma sọ gbèsè di ọ̀ṣọ́ tó bá sì jẹ gbèsè máa ń tó ń jẹ gbèsè lé lórí ẹlòmíín bẹ lápèjúwe ó ní three hundred thousand lọ́wọ́ ó ra ọkọ̀ ọkọ̀ kan sì ń bẹ two fifty ní two hundred and fifty ṣe ẹ̀fọ́ kí ni ẹ ṣe wà kò yẹ kó jẹ gbèsè kankan ó ní three lọ́wọ́ ó sì rí ọkọ̀ kan two hundred and fifty thousand ṣùgbọ́n kọ̀ yẹ o kìí ṣe pé yọ́ sáàmà gbé ọ kiri ma gbé kiri nígbà bùkátà ti béèrè fún pé kọ sálọ̀kọ̀ ẹni wá ò gbà rú ọkàn yọ pọ́n lé yẹrí bẹ́tọ́ kò ní kò ní ọwá ní million million 300 mélòó lè rí inú <laughs> zero hundred tẹ́ rí mbẹ́ èrúlẹ̀ ẹni lọ́wọ́ báyìí zero hundred wa tẹ́ bá lè ìgbà mẹ́rin náà ló fi pé ẹ kàn four point seven sí péré náà ni bá ti yá sí ọba lọ yá four point seven million nítorí wọ́n fẹ́ ra ọkọ̀ five million ọba gbọ́ ọkọ̀ five million délé àyànà ah àfẹ̀yìn náà àfẹ̀yìn ojoojúmọ́ ni máa ń mí kalẹ̀ hàn gbèsè ṣé dandan ni kó lọ jẹ gbèsè ní tó ní lọ́wọ́ ẹ̀ ó ti tó rà kan tí ò ní jẹ gbèsè lọ́kàn rẹ̀ ó sì balẹ̀ so làwọn àfáà sọ wípé èyí kàn sàdédé lọ jẹ gbèsè lórí nǹkan tí ò wọ́ ti pé kò jẹ gbèsè rẹ̀ lẹ́yìn èyí ó jẹ gbèsè lórí nǹkan tó yẹ pé ń láàzìmù ni ó rọgbọ́n dá sí ó jẹ gbèsè lórí ẹ̀ kéèyàn sì máa gbìyànjú àti reduce gbèsè yẹn kọ́mọ́ mọ́ jẹ gbèsè ẹlòmíì jẹ gbèsè lórí gbèsè jẹ gbèsè jẹ gbèsè ó ti wá yóò ní kíni nígbà wọn bá jẹ jẹ jẹ jẹ tó pọ̀ kò sí ní wọn fi wọn ṣe ní wọn bá fẹ́ jẹ gbèsè yóò dà wọn bá ń jẹ gbèsè ọjẹ gbèsè two hundred thousand àná ọjẹ gbèsè hundred million àwọn èèyàn ní pé ah try la mùsùlùmí máa ń sá fún gbèsè ìlà àlè dọ̀rọ̀ rà àfi téèyàn bá rí pé kò sọ́nà àbáyọ kéèyàn jẹ gbèsè tí ẹ bá dẹ̀ ti jẹ gbèsè èyí ó ti tètè plan bí yóò ṣe máa san yóò plan bí yóò ṣe máa san bí yóò ṣe máa san díẹ̀ díẹ̀ téèyàn fi bọ́ ọbẹ̀ kò sí nínú ṣíṣe mùsùlùmí kéèyàn máa fi gbèsè ṣe fáàrí nínú àwọn àdánwò tó ń bẹ nínú àwọn economic system àwọn èbó nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tá à ń pè ní developed countries tẹ̀rí yẹn pàápàá lóun náà fi ń bàtà àwọn èèyàn jẹ́ bẹ́ẹ̀ torí pé nínú ọ̀nà tí wọ́n ń lò sístẹ̀mù wealth circulation lọ́dọ̀ wọn bẹ̀ true ìmọ̀ yáwọn èèyàn lówó ni kò sí iye tó fẹ́ yáwọn yà gbèsè náà ni wọ́n fi interest sí kó o tó sàn yẹn tán wọ́n tún yà wọn níbi ní táwọn ń lò nìyẹn ẹnìkan sanalysis ẹ̀ ọ́ ní ìdí ìyẹn tó jẹ́ pé àwọn ọmọ obìnrin tí wọn ò tí ì lọ́kọ lọ́pọ̀lọpọ̀ àwọn western countries yẹn ẹ kàn sáré wọn ìjọba lè kàyà wọ́n ṣe jáde yunifásitì wọn kàn já wọn lówó owó tó pọ̀ kí ni náà fi yá lówó ṣe é mọ̀ pé bẹ́ẹ̀ bá wọ shopping tọ́ba bẹ́ẹ̀ bí complex kan náà bẹ́ẹ̀ ṣe shopping obìnrin máa ń ṣe shopping ju ọkùnrin lọ àbúrò ni ibi ọkùnrin ti lọ ti ẹ̀ máa ń ti ń rà ọkùnrin rẹ̀ ẹ̀rẹ́kùnrin kan ti lọ rà tíkì àbí ọ̀rà kìnnì kan tí ó tó ẹnu ọkùnrin bá ti ra bó ṣe kó ra ó ṣe bisikíìtì lọ́ra ó ṣe ra mírasì pé ó ra bàtà ọbẹ̀ ṣùgbọ́n bẹ̀rẹ̀ yọ ra ìtọ́mú yọ ra ìtọ́jú gbogbo owó tó ń yá wọn náà wọ́n ti ti ń ó ti wọ́n ti circulate ẹ̀ ó ti ti circulate padà wọ́n ti ti gbà padà ṣùgbọ́n wọ́n lọ́tún àwọn san gbèsè o wọ́n sì lè gbá padà lọ́wọ́ ẹ̀ indirectly because ṣé o rí ibi tó lọ tó ti lọ ṣọ́ọ̀pù yẹn ó níye tax tí wọ́n ń san fún ìjọba ìjọba ń gbà lẹ́yìn ìgbà náà ó tún máa san owó yẹn padà tó bá tún ṣe ya àwọn ni a tún ya wọn ní níbẹ̀ ẹ wà ara àwọn ọmọbìnrin wọn ẹlẹgbẹ bá ń travel báyìí ẹ bá ní stop fún ẹ kàn sí ara àwọn ọmọbìnrin wọn ẹ tẹ́ ń travel káàkiri kò ní lọ́kọ̀ọ́

wọ́n ó tún sọ pé kó tún gbà kó tún yá sí lẹ́lòmíì ò lè wá nàìjíríà mọ́ owó tó bá ti dé airport báyìí tó bá ti wù báyìí a ah, gbèsè rẹ̀ pọ̀ ò lè lọ padà tó bá wá yá àwọn sẹ́bi tí ń ṣiṣẹ́ direct ni wọ́n máa yọ yọ wà máa sinba yọ máa bí wà ní ìyẹn owó kékeré ni wà máa rí ìyẹn náà ń ṣẹlẹ̀ láwùjọ wa náà sì wọ́n rí ẹyẹ staff ọ̀yá o káàlùn káàlùn wà o ẹni tó ṣe wípé òun gan náà mọ̀ wípé lẹ́wù òun ò tí ìjú kò mọ gúnmọ́ sí ọ̀kadà lọ kò tí ìjú bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n mr bọ́lọ́n sọ òun náà ti gbà káàlùn ó ti lọ́rọ̀ kọ̀ òun náà ti ṣe kíní ó ti ṣe bó ti ṣàwọ́ gbogbo owó tí ń gbà lóṣù ọmọ iye tó ń gbà o náà bá rọ́ lu káàlùn ọba gbà kò sí wàhálà wọ́n fún un nígbà bá ti parí oṣù ọba ń kó sẹ́ńjì lọ lọ́wọ́ a ah, èwo ló jẹ́ èyí báyìí wọ́n ti yọ eléyìí náà wọ́n ti yọ èyí náà wọ́n ti yọ kódà èló wà ní sálárì mú báyìí two thousand naira ní lọ́ọ̀mọ̀ mú lọ́ọ́lé <laughs> lóṣooṣù wà ọdún mélòó fi wá yọ àfi pẹ́ bàbá àfi rí bí eight months a yọ tán kí eight months yẹn tó parí wọ́n tún gbé lómi jáde ẹ̀wọ̀ exploitation wọn ò ti ti hard interest ma ìwọ tó wá gbé ọkọ̀ tó ń gba two thousand naira lóṣù só ò ní repo sọ́kọ̀ ni hmm? ní ti ṣẹlẹ̀ ní táwọn èèyàn fi iná láwọn fi ń gbéra ní ìsinmi yẹn loan ẹlòmíì ẹ mọ̀ rò pé tó bá sọ iye owó tó ń gbà lóṣù iye tí ń mú délé kékeré báyìí lọ́sàn loan house loan kìnnìkan loan ìgbà kan loan ìgbà loan school tó fún àwọn ọmọ rẹ̀ sí bóyá per term by five hundred thousand náà san ló ti gba loan ó ti wá san kò wá ní so kankan lọ́wọ́ ẹ̀ ẹ lè rọ́kọ̀ lóòótọ́ kò lówó lè kó sọ́kọ̀ àti jẹ́ àti mú kò jù wàhálà ìlànà wealth circulation nínú Islam kò rí báyìí Islam gbé kalẹ̀ báyìí Islam gbé kalẹ̀ lójú àánú bó ṣe ń circulate títajà rírajà kí àwọn tó ní kàn máa ṣàánú àwọn tí ò ní bó ti ń sàkúlẹ̀tì yẹn torí wípé ẹ̀yin tẹ́ ẹ ní ẹgbẹ́ nǹkan tó pọ̀ kalẹ̀ abẹ́ẹ̀kọ́ ìwọ Dangote ó kí lórúkọ rẹ̀ ńlẹ̀ cement ẹ̀ cement kìíní kan company ó dá lẹ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ lọ sí àmọ́ kì í kú sóúnjẹ àwọn èèyàn náà ni ó sára abẹ́ẹ̀kọ́ tó bá ti wá lọ jẹ́ wípé system tá ń lò gbogbo ohun tí kàn nínú ọ̀rọ̀ mẹ̀kúnnù oúnjẹ nìkan ni kó tó ronú pé o fẹ́ kọ́ oúnjẹ tó ń jẹ ìbátà tì yanjú náà ẹ ṣàfi ọ̀rọ̀ tó nílé o ẹ fi ilẹ̀ bẹ̀tẹ̀ bá yẹ pé àwọn náà bẹ̀rù ọlọ́run ni àwọn zàká tó yẹ kí wọ́n yọ gbogbo tó wọ́n yẹ kí wọ́n yọ tó bá sakuléètì dọ́dọ̀ mẹ̀kúnnù mẹ̀kúnnù tó bá jẹ tó bá yó o náà ní ó ra sìmẹ́ǹtì abẹ́ẹ̀kọ́ so kí ni yóò mọ sakuléètì padà nínú owó ìrànlọ́wọ́ tẹ́ ẹ ṣe ìtọrẹ àánú tẹ́ ẹ ṣe fún ọ̀sàká tẹ́ ẹ yọ mẹ̀kúnnù náà ó ní lọ́wọ́ òun náà ah, jẹ́mi náà ra cement yẹ́ rí pé lọ́nà kan àbọ̀nà mi kí ni ẹ̀ tún padà sọ́dọ̀ àwọn ẹ̀ náà ni ó ń circulate lọ́nà ẹ wo ọ̀nà tí Islam fi gbé jẹ kalẹ̀ ó yàtọ̀ sí ọ̀nà tó wà exploitative tán exploit àwọn ẹ̀ wọ́n tún fi interest wọ́n tún fi lé so ìdí nìyí tó fi jẹ́ pé gbèsè pẹ̀lú nature gbèsè láwùjọ táwa wà yìí owó báńkì owó interest àmì eh, alájẹsẹ́kù gbọ́múlélántà napo àbíkẹ́nẹ́mọ́gbẹ́ bàbá àjẹ̀bú gbogbo oríṣiríṣi napo napo náà náà so gbogbo oríṣiríṣi àwọn nǹkan yẹn wọ́n ń exploit àwọn yẹn owó tó o yá twenty thousand ló yá o sì ti ń san interest bíi forty thousand sẹ́ẹ̀mà pé inú ẹni yóò lè dùn sẹ́ni tó ń gbóhùn lọ́wọ́ ẹ̀ at least owó tó ń ya twenty òun ti san tó ti pé twenty ó sì ti òun ti ti san almost be forty thousand ní interest sẹ́yìn pé tó bá lọ agbára àti fi jàǹbá sí ọ tó bá ń kọjá lálẹ́ tó bá rí òkì mọ́lẹ̀ bí kan ó lè pa ọ́ torí pé ó rí i pé òun gba owó òun lọ́nà ẹ̀tọ́ at least owó tó ń gbà ó ti pé òun ti sá fún ọ tó yọ hundred thousand tí wọ́n ní one ten òun ní òfin san ṣùgbọ́n tó sùn báyìí bá ti ti lé yóò di one twenty tẹ́lẹ̀ bá tó kún yóò di one thirty yóò di ọ wá ń lé lé lé lé lé lé owó gan tó yá hundred thousand interest ti wọ three hundred ọ wá san hundred tán ò tí sanwó ìwé ilé rẹ̀ àlékún lẹ̀ ah, interest ẹ lọ bá calculate ẹ ó ti wọ three hundred kò ní ṣàdúrà fún ọ gbogbo àti máa ń san three hundred yẹn kò lè ṣàdúrà fún ọ nítorí ṣẹlẹ̀ láwùjọ wa ń sìn nìyẹn ṣe jẹ́ ká bẹ̀rù ọlọ́run ahallallahu al ọlọ́run ṣe ká ọlọ́run ṣe lẹ́tọ̀ ṣùgbọ́n ká máa lo rìbá interest ká fi máa gbọ́ profit ọlọ́run farama ṣùgbọ́n interest usury ọlọ́run farama torí wípé ìyànyàn jẹ́ ó wà ń bẹ̀ ìmọ̀ lo oògùn ó wà ń bẹ̀ aláìní ó wà ń bẹ̀ ìmọ̀ bínú ara ẹni ó wà ń bẹ̀ ẹni tó rí pé ń jẹ rẹ lọ́nà ẹ̀tọ́ báyìí inú rẹ ò dùn sí so ti wà báyìí ìsì ìgbèsè sì máa ń sọ̀yàn dẹni yẹpẹrẹ gbèsè máa ń sọ̀yàn dẹni yẹpẹrẹ kọ́lọ̀ ń kọ́ láti wa ẹni tí wọ́n pè lọ́jọ́ ẹ̀yẹ ọmọ rẹ̀ pẹ̀tọ̀ á pe àwọn wa kìíní kan báyìí pé jáde bọ̀ ọba kagbada bó ṣe dé àárín ẹni tó jẹ lówó bá ibi ìlà ibi tó wá ká mi mọ́ èyí mọ́ lágbàdo àní ò padà yọ padà yọ padà náà ni tí ọba wọn lọ agbára mọ Ọlọ́run owó mi dà ẹ wá àbùkù yóò ní ẹ sájà parí irọ́ ibi gan-an ló ń ti fẹ́ gbà ẹ wá àbùkù ẹ wá àbùkù sọ ìdí ìyàtọ̀ pé nínú ṣẹ̀ríà wọ́n ní jímọ̀ kì í sọ̀rọ̀ àyàn lọ́dọ̀ àwọn àfáà lórí lórí mọ́tàbù wọ́n ní jímà kì í sọ̀rọ̀ àyàn fẹ́ni tó jẹ gbèsè tó sì mọ̀ rí pé onígbèsè òun náà wà jímà òun pé ṣe lágbájá kódà ọwọ́ àmọ́sáráṣì òun ó ká ìlà lórí kó má lọ dé jímà kó má lọ dé ọ̀rọ̀ àlọ́sọmọ́yà lọ onígbèsè kọ́lọ̀wọ́n bá subhanahu wa ta'ala kó ṣàlọ́wà onígbèsè kò sí lómìnira kò sí ní òmìnira ara rẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi kíkà máa bẹ lọ́wọ́ pé allahumma inni bi halalika bi haramika wa aghnini bi fadlika amma siwa kéèyàn máa bẹ lọ́wọ́ ọlọ́run bàbá ọlá tó rẹ̀ kó bá wa san gbèsè ọ̀rọ̀ wa kí ọlọ́run kọ́ máa ṣe wá ní ohun gbèsè kọ́ máa ṣe wá lẹ́yìn tí ó máa fi gbèsè sọ̀sọ́ rahmatulahi alhamdulilayi pẹ̀lú gbólóde wa ṣe rí àti pẹ̀lú àdámọ́ ọmọnìyàn kò lè ṣeé ṣe kéèyàn mọ̀ máa ní gbèsè lọ́nà káàbọ̀ náà torí pé gbogbo téèyàn ní ìdíkọ́ lèèyàn lè níta ṣùgbọ́n kéèyàn ó ṣe kéèyàn ó kéèyàn ó ronú sí gbèsè ní tí gbèsè ń tọ́ba jẹ gbèsè ronú sí wípé o ní tó lè fi san kẹyìn wọ́n tó yẹ pé gbogbo owó ti fifty thousand ọ̀wá lọ ń yáwó twenty million bọ́n ta ọ̀gàn are worth twenty thousand pé kí ló ní ó ní white meji. ó sì ní táyà ọkọ̀ méjì pé kí lọ́wọ́ bẹ̀ yóò ṣe ọ̀n rà á jọ díẹ̀díẹ̀ pé òun fẹ́ tó ọkọ̀ pé yóò bá ọkọ̀ ra táyà mẹ́rin àwọn padà rárí òun ó táyà méjì gbogbo ìlú náà bẹ̀rẹ̀ bá tà gan kò tí tó kankan wọ́n lọ́yà twenty million so àwọn èèyàn ní àyà gbèsè o subhanallah àwọn èèyàn ní àyà gbèsè ẹlòmí ọlọ́pọ̀ ìlọ fifty million yóò lọ yá tó sì mọ̀ pé kò sí nǹkan tó wọ́n fi san mùsùlùmí èyí ṣe báyìí o mùsùlùmí èyí kí ni o kì í ṣe bẹ́ẹ̀ àbí n tó rò pọ̀ fẹ́ fi san tí ò dájú pé ẹ lọ yáwó ọmọ fẹ́ lọ amẹ́ríkà ta ló sọ fún ọ pé òrìṣẹ́ lọ ta ló sọ fún ń gbọ́ wá níbẹ̀ ta ó tún lọ ń yáwó náà ni láti fi san gbèsè ilé tó ti tó ti jẹ yẹn gbogbo àwọn nǹkan yẹn mùsùlùmí a kì í so ń gbèsè gbèsè tí mùsùlùmí bá sì jẹ yóò lójú yóò ní reason tó fi jẹ gbèsè yẹn yóò sì ti ro two plus two pé tó bá di kàráǹgídá mo sì lè rí yí mọ́ bó jẹ́ kí n ta nǹkan yìí bó jẹ́ kí n sì kí n fi sàn kọ́mọ́ wàá kó àwọn fámìlì rẹ̀ sínú wàhálà ẹni tó kú tẹ́ pé gbogbo fámìlì látòkè nílẹ̀ gan wọn ò síṣẹ́ hundred thousand rí láyé wọ́n wá ní èyàn ayé tó kú yìí o twenty million ní gbèsè rẹ̀ kílẹ̀ wí ẹ̀dá bó ṣe lẹ́sùn jẹ pẹ́pẹ́ pẹ́pẹ́ níbo làwọn ti fẹ́ tí ó wà tó ní pé wọ́n máa fún ọ lépè nígbà tó bá lọ tán sòwédé kí á kíyèsí àwọn kan yẹn gbèsè a máa jẹ́ kó mọ nìyẹn ó pàdánù àwọn ẹ̀san tó yẹ kó rí nígbà tí ó bá dẹnu sáré tí wàá bẹ́lẹ̀ wọn bá subhanahu wa ta'ala kí wọ́n sì ẹ̀bẹ́ nípa ọkàn wa san àwọn gbèsè wa àwọn gbèsè ọ̀nà méjì ló kún gbèsè tá a jẹ ọlọ́run ó ń bẹ ọlọ́run kò wọ́n san gbèsè tá a jẹ ọmọnìyàn ó ń bẹ ọlọ́run kò wọ́n san برحمتك يا ارحم الراحمين وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى اله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته. ṣe بيسي àmọ́ tó o bá ti gbà ọ́ dà tẹ̀lómi náà o kọ́mọ́dé pé ọgbà tiẹ̀ tán àwa ni nǹkan ṣe fi àdé o kọ́mọ́dé kò gbúdọ̀ ṣe fi àwọn torí wípé ìwọ gba tiẹ̀ ẹ gbúdọ̀ dáná fún kíní àwọn máa ń rọrùn fáwọn tó bá jẹ́ bí àwọn oníṣẹ́ ìjọba wọn yọ from the source láti fi sàlárì wọn torí pọ́ mọ̀nìyàn tó bá dọ́wọ́ tó báyìí àti lè kúlẹ̀ ìjọba ń sọ̀rọ̀ ṣùgbọ́n láti wọn ti yọ hundred thousand ló ń gbà eighty ló gbà twenty yẹn wọ́n ti yọ so ìyẹn kò sí nǹkan tí tó burú mbẹ bẹtíjọ tó bá rí wípé o rí lẹ kí ẹ má fi gbèsè ní o o gbúdọ̀ bẹ̀ torí pé hundred tiẹ̀ yẹn kò ní pé nígbà tí twenty ò tí ọ wà lọ bẹ̀ pé ó fún ní twenty tiẹ̀ yẹn tó ti wà báyìí bá wà lọ tó wà kúrú yẹn nìkan tí ń ráhùn ẹ ṣe sùúrù náà ni peter ṣe rí peter ṣe rí ìwọ peter ṣe rí ó ti wá di orí wá ní peter ṣe rí ṣe rẹ̀ kọ́nà kí o ṣàmù Allah alam alimuhim ọ̀rọ̀ owó lágbára o má jẹ dúkìá nìkan kan má tiẹ̀ kọ́ má bà wá kọ́ má lọ ti wàhálà dọ̀rọ̀ yà kí a mọ̀ sọ̀rọ̀ ẹ̀ kọ́dà ẹ̀lómi ò tún máa béèrè wíyà dákú sóhun ọ̀jẹ̀ nìkan kan lówó ẹ̀lómi àà jọka ẹgbà afẹ́fẹ́ ọdẹ náà èlò ìgbà torí pé n tó fi sọ̀n kò bùn ọ nìyẹn bẹ̀tẹ́ pọ́fẹ́ bùn ọ nígbà jọka ẹgbò bẹ̀ tó ń ti yọ̀ǹda rẹ̀ tán sùmọ́kà ìjọ kan báyìí kọ́dà owó yẹn gan ọkàn mi sì wà ń bẹ̀ gan yà á wá owó yà á fún un jẹ́ wọ́n jẹ́ ọ lówó ju kọ́ máa jẹ́ yàn lówó lọ tó ti rà báyìí ẹni tó bá sì jẹ́ yàn lówó náà tọ́lọ́run bá ti ní kéèyàn ojú nǹkan yẹn lọ tí ó ti pé ẹni yẹn kò níní ilé pé fẹ́ san kéèyàn ó yọ̀ǹda kó má bàa lọ di ọ̀ràn sí lọ́rùn lọ́bí ọ̀kẹ́ àmọ́ ẹlòmíì bẹ téèyàn mọ̀ pé kò ní ẹni tí ò wá ní tí wọn náà mọ̀ pé ò ní 5,000 naira ló jẹ́ ọ́ ọ wá lọ fáwọn sọ́jà ten thousand pé kí wọ́n nà á nígbà nà tó di pé sọ́jà sì ní àwọn ní oníranran ìyà lọ́wọ́ ọlọ́run lọ́mọ bí wọ́n ti kọ́ gbogbo àwọn nǹkan yẹn oníranran ìyà níjọ́kànlá travel bẹ́ẹ̀ wọ́n bá ní kẹ́nìkan ọmọ fẹnu pa iná iná tó ti wí pé dísù náà fi ń dáná ẹnu òun àpá kò lè fẹnu ẹni ẹni kò ọ attempt àti ṣe ní dáńtàfẹ́ mọ̀ ní pé sá lọ ṣe wọ́n mọ̀ pé kò ṣeé ṣe o ẹni ẹ̀ sábà ṣe ẹni ẹ̀ sábà ń rànjú agbègbè àgbàlagbà ní sàǹfẹ́ ní sàǹfàtẹ́ gbogbo èèyàn fi kọjá lọ ní sàǹfàtẹ́gùn ní sàǹfàtẹ́gùn wọ́n lè ní ọ̀fẹ́nu fẹ́táyà ìjìyà tó jẹ ọ̀nà sáàmù ọ̀fẹ́nu fẹ́táyà táyà ọkọ̀ gbogbo ọkọ̀ ẹ̀pá ẹjọ́ bá ń fẹ́ <laughs> mélòó ẹnu kí ló fẹ́ fẹ́ mẹ́ so ẹ̀wọ̀n yẹn lọ wá lọ kó wa ọwọ́ anìkan wá fìyà jẹ ẹni tó jẹ onífẹ́ tó ọ̀sán wa tí ẹ̀sìn máa pé bí sọ́jà bá dé ẹni tí ọ̀rà gan ọ̀sán wọn ni ẹ̀dá èló lọ jẹ <laughs> five thousand gbogbo àdúgbò ni wọ́n bá dà lẹ́yìn ìgbà tí wọ́n bá jẹ tó bá ti pé ẹ̀mí ti fẹ́ bọ́ lẹ́nu ẹ̀ àbòsí ló ṣe o torí pé ọ̀padà gbọ́ five thousand rẹ̀ àbọ̀ ọ̀padà gbà ìyà tó fi jẹ́yẹn níbolọ́fẹ́ fìyẹn sí wájú ọlọ́run tẹ́kí bó ṣe ṣe fìyà jẹ́yẹn ọ̀ padà gbowó mọ́ a sọ wípé tọ kó fi ìyà yẹn kó fi dí bó dẹ̀ pé ìyà yẹn lè ju five thousand lọ <laughs> yóò ju five thousand lọ olóbi jẹ́ pé abí máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ agbófinró pàápàá jùlọ àwọn sọ́jà kán máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kán máa ṣe sùúrù lórí ìmọ̀ fìyà jà wọ̀nyẹn lọ́nà àìtọ́ ẹlòmíì ń bẹ ó yẹ kán fìyà jẹ o ẹlòmíì ní ìdí kán fìyà jẹ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn fìyà jẹ ẹlòmíì ń bẹ pé lọ́nà àìtọ́ tí wọ́n fìyà jẹ àwọn èèyàn because kò lè lọ lásán o yọ gbà á dọ̀bí àlùkí àmọ́ yọ gbà á torí pé ọ̀nà àìtọ́ náà fìyà rẹ jẹ òwò tó wọ́n jẹ ọ lówó tó o bá rí pé o ju owó yẹn lọ yọ̀ǹda rẹ̀ pé kó mọ́ ìgbà míì kò bá ní ẹ̀wọ̀ bẹ́ẹ̀ gbà mọ́ ṣùgbọ́n tọ́lọ́run bá ní kó o ti ju nǹkan bẹ́ẹ̀ lọ anabi sallallahu alayhi wa sallam anabi ni man yassara an mu'sir man anzara ẹnikẹ́ni tó bá ṣèdè fún mu'sir mu'siran ẹni tí àti dá owó padà ní lára yassara allahu lahu yawmal qiyamah sọ̀rọ̀ rẹ̀ náà ní rán yawmal tó àwọn kan tó ìnzọ́rọ̀ mu'sir fanadratun ila maisara tó ó dáa ká máa ṣẹlẹ̀ fún ìmọ̀ kó sọ pé nínú owó yẹn kó san díẹ̀ bẹ́ẹ̀ kó fi yòókù lẹ̀ àbí kó san mọ́ àbí kó sọ pé ó dáa ńgbẹ̀ bá tó rí fún gbàtọ́lọ̀ bá tó rí pé ọkàn ó gbèsè kìí o ṣùgbọ́n lẹ́ni ni àwọn èèyàn míì ti sọ di fáàrí èyí tó ń bẹ lọ́rùn ẹ̀ kò ìyanjú ẹ̀ o ó ti ti lọ gbowó ló ti lọ gbé sínú cooperative kan ó ti ti lọ fi yáwó mi ó ti ti lọ àbá ah, gbèsè wà máa lọ lọ́rùn ẹ̀ gbèsè máa lọ wà á nílé ronú nǹkan dáadáa gbèsè gbèsè gbèsè gbèsè ẹ jẹ́ ká kí ìsàrà lórí àwọn kan kọ́lọ́wọ́n bá kí kọ́ba àtún lè dé wa ṣe ẹkọ́nọ́mì nàìjíríà náà ó tún kún lọ́wọ́ ìdẹ́gbẹ́ gbogbo nǹkan bá rí bó ṣe yẹ ewu làbùrọ̀ ìyàwó owó oṣù rẹ tó ọ̀nà ó tún sí nọ́mìlì bó ṣe yẹ kó tó o bá ná sálárì rẹ saving gbúdọ̀ tún wà nínú ẹ̀ tó tún save lóṣooṣù ṣùgbọ́n ojúlówó gan sótó náà kò tó náà lè bó save so gbèsè ni ó tún fi ló tún fi kún so bá a ṣe wá lọ háì làwọn kan dì í pamọ́ yìí so èyí tẹ́ fi lè mọ̀ pé orí ibú ńlá làwọn yẹn ń kọ lẹ́tà sí lọ́dọ̀ lọ ní tí àwọn tó ń forí ṣe tó ń fọrùn ṣe tó tún jẹ gbèsè làwọn kan ò ṣe nǹkan tó tún kó gbowó yẹn náà lọ ń kó nu sọ́kàwé náà lọ ń tì mọ́nu ilé náà gbé èsì sí sí dollars láì na náà lọ kó pamọ́ sílẹ̀ ṣùgbọ́n tí ó la àdàgà kí ó bá tún lè lè wá ṣe kó sì tún àwọn tá à ń bẹ́ẹ̀ náà kó tún wá ṣe dípò bá àǹfààní ara wa tó bá ti dáa kò sí wàhálà àwa là ń fara nira wa ṣùgbọ́n wọn látó bẹ̀rẹ̀ kó sànù wa kó sì dúró tiwa kó sì orílẹ̀-èdè wa Nàìjíríà ní orílẹ̀-èdè fọkànbalẹ̀ ìjẹ́ ìmú ìná ló wá ń bẹ̀ ọlọ́nkọ́ mọ́ fi dà wá láàmú gbogbo ìṣètì ń bẹ lọ́rùn ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run kò bá a san kò sẹ́ni tí ò ní gbèsè àbá ní kọ́dà ìlúmi ó ní five thousand bẹ́ẹ̀ ó ní two thousand bẹ́ẹ̀ ó ní five million bẹ́ẹ̀ ó ní bó ṣe lọ káàkiri náà nìyẹn ṣùkọ́ lọ́run wọn láti obìnrin kò bá a san gbẹ̀tì máa ń tọ̀ ń jẹ gbèsè lé lórí o ibi tá à ń lọ nìyẹn o máa ń tọ̀ jẹ ẹlòmí yóò lọ jẹ gbé handset ha handset kan lé ó lé òun rí ní kíní kankan kan tí ẹ̀yìn ẹ yóò tó bá ti tà yìí tí ń lòun yóò wà lọ́rọ̀ ansẹ̀ ti ibi ansẹ̀ ti bí hundred thousand nínú hundred thousand yẹn twenty thousand lórí kólẹ̀ eighty thousand gbèsè ó wà lọ́rọ̀ ẹ̀ sọ́jẹ́ bí oúnjẹ ni àbí èyí tó mú àwọn ansẹ̀ ti kàn bẹ oníwo àwọn èyí tí máa ń níwo báyìí wọn ò tà mọ́ ọ bá ti gbèsè tí ẹ̀ ló o ti gbọ́ kó o sá ti gbọ́ ní wọ́n fẹ́ sọ gbogbo nǹkan làwọn sọ di wàhálà ẹ bá wà àwọn òyìnbó yẹn ẹ lè rí àwọn sẹ́ẹ̀tì tó wá wà kíní lọ́wọ́ òyìnbó èyí súnmọ́ kéke tí ó fi rìsífù kọ́ọ̀lù wọ́n parí ṣùgbọ́n gbogbo nǹkan ti wá ẹlòmíì fẹ́ẹ̀ lè sọ pé kán bóun ṣe handset kọ́ pé gold ni wọ́n fi ṣe kásá lè mọ̀ wípé olówó ni wọ́n alágbára ni wọ́n ṣòkòlò àwọn ọba àti ìrẹ̀kọ́ sànù wa ẹ jẹ́ ká mọ àlè má jẹ gbèsè ẹ̀ ti mọ tó ń jẹ gbèsè lé lórí sì máa ronú tó o lè fi san gbèsè tó wà lọ́rùn rẹ má lọ jẹ gbèsè kọjá wọ́ọ̀tì rẹ tó bá ti jẹ gbèsè kọjá wọ́ọ̀tì rẹ olúwẹ̀ àdánwò ni kọ́lá wọn látọ̀ bẹ̀rẹ̀ kó sànù wa sallallahu ala nabiyina muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh